العالمين الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقل ربي زدنا علما اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ولا حول ولا قوه الا بالله lẹ́yìn ìgbà tí àlékún ọpẹ́ síwájú Allah subhanahu wa ta'ala ọba tí ó wù nínú àánú rẹ̀ bó ṣe tó rẹ̀ agbára rẹ̀ orúkọ rẹ̀ téèyàn kankan ò lè bá jẹ́ àti ohun tó fi ròyìn rẹ̀ àbẹ́yìí sí ọ̀kan náà àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọ́n fi ròyìn rẹ̀ pàtàkì jùlọ aṣáájú ayé àtàkìyàmà mẹ́wàá Muhammad àtẹ àwọn èyí eléyìí tọba adẹ́dà fi nífẹ̀ẹ́ sí jùlọ àti ń bẹ àtàwọn ìṣe rẹ̀ tí ó fi fi jọ kan nínú àwọn ìdá tó dá gbogbo tí wà lórí kójọ mọ́ṣáṣe fún wa èyí tí wà lórí nídòkúta wà yìí kò ní pé kí ọba aláàbò gba ìdókò ìlẹ́sẹ̀ lọ́wọ́ wa ọ̀la ìlú méjì rẹ lọ àwọn bẹ ní ìmọ̀ látọ̀dọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ là ń bẹ ní àtẹ́wọ́gbà ẹlẹ́ẹ̀kejì àwọn bẹ gbogbo tí a máa tọ̀ ká máa kà nínú Al-Qur'ani alákọ̀ọ́lẹ̀ abẹ kó jẹ́ kó rọrùn fún wa láti tẹ̀lé kó jẹ́ kó rọrùn fún wa láti múlò ó wá jẹ́ lọ́kọ̀ ọ̀rẹ́ fún wa láyé àtàlánà kìyàmà ó ti ní hujjata lana la hujjata alayna yóò jẹ́rìí gbé wa ní mẹ́jọ jẹ́ ìtàkùn ọjọ́ àlùkìyàmà kó fi wá bí mo ní àlù ṣàfáà àti Al-Qur'an àwọn tí Qur'an ní àtúntẹ̀ bákan náà òun lọ́ba tí ó bá wa bẹ̀rẹ̀ nígbà tí a bẹ̀rẹ̀ tẹ̀síra kọ̀hánì kẹrí nígbà tá a tà bí àwọn ọdún tó pọ̀ sẹ́yìn eléyìí náà ìbẹ̀rẹ̀ rẹ̀ àyà méjì mẹ́ta mẹ́rin àbí Allah wa ta'ala kó jọ kó jẹ́ kó rọrùn fún wa láti bẹ̀rẹ̀ kó lè jẹ́ ká tún rí bí ibi tí ọba adẹ́dáwó kádàrà tákùnrin rẹ̀ parí ìparí rẹ̀ kọ́ni onídìbìrì rà ìsàlá ó mọ wọn ka kùránì fóun lẹ́ẹ̀kan lọ́dún tó túmọ̀ sí pé níbi ọdún ogún ọdún ó lé mẹ́ta nìgbèrè ògùn wọn ka kùránì fún àfáà rẹ̀ ni ìkí akọlọlọ fún ọba àtẹ̀bọ̀ Muhammad ìkí ọba àtẹ̀bọ̀ àtẹ̀bọ̀ ọba jẹ́ ìlú alẹ́ ìsàlá tó tó túmọ̀ sí pé àtẹ̀bọ̀ ìkí akọlọlọ fún ọba ó wá ní ọdún tí ó kẹ́yìn ramadana táwọn ẹgbẹ́ ìlú kẹ́yìn onídìbò ìyẹn túmọ̀ sí pé ó rúbá ìfura ní pẹ̀lú lẹ́yìn lẹ́yìn ó lóun fura mọ̀ sí nǹkan kan kọjá wípé àsìkò àti kó láyé òdìdí ni kò tó kó ṣe final revision pẹ̀lú òun wá bẹ̀rẹ̀ kó jọ èyí táwọn náà ń ka yìí kó mọ̀ ṣe final revision ó jọ kó jẹ́ ká lè kà tó pọ̀ dáadáa láìsí méjì rẹ̀ ọlọ́run á bẹ̀rẹ̀ kó jọ kó yọ àwọn tí wọn ò ráyè ọlọ́ba àlejò ọlábá wa mọ́ ẹ̀rọ ojú àìráyè abúlé amúkó fún ọlọ́run àwọn tí wọ́n láì nira dáa lékún àlàáfíà ara àwọn táǹkì tí wọ́n kàkà lékún àlàáfíà ara ọlọ́run àwọn tí wọ́n bẹ ní ààyè tí ò tẹ́ wọn lọ́rùn àti aláàbára tí wọ́n lẹ́nu sàlámù àtàbẹ̀lẹ̀ ọ̀sùn ìgbà fún ọlọ́láàfíà ara ọlọ́run àwọn tí ò wá sí wọn káàdì jọ bẹ̀rẹ̀ kọ̀ á ń gbà ká ti àdìjọ bẹ̀rẹ̀ nígbà àti alkọ́lá àmọ́jú ṣáà àmọ́ bá dẹ́dẹ̀ òkàdà bá kájọ jọ parí àbí alákòjọ bá wọn fi ṣe kúrò sí nípa àwọn ọmọ ọlọ́run àti gbogbo mùsùlùmí lápapọ̀ àwọn afọ àwọn àti àwọn ajáǹfààní ìmọ̀ tó pọ̀ lára wọn eléyìí tó ṣe àyè ààbò lẹ́nu tó sì jáǹfààní ìmọ̀ yẹn náà dùn fún àbí aláàmọ́tò wọn ládàá rẹ̀ ọlọ́run àwọn tí wọ́n bẹ lórí ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ àbí alákòjọ bá wa ṣe àtúbọ̀tán dáadáa fún wọn bá wa ṣe wọn lẹ́nu ìyẹn àwọn tí àwọn tá a gbọ́rọ̀ wọn àwọn tá àwọn tá ọ̀sàbà sàmójúkò fún wàlá hàlù wàlá bọ́ ọ̀tà ìlú abilá eléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ nínú eléyìí tó jẹ́ eh, sọ́fà tó ń di fourteen mẹ́rìnlá sọ́fà ò di mẹ́rìnlá a sọ wípé fourteen to fourteen forty eight léyìí tàbí tó ṣe déédéé twenty eight seven kó twenty eight seven tí ń ṣe dédé ní twenty twenty six àbí aláàfin àwọn àtàlàkọ ìjọba wọn sá yẹn sọ wa. òun la fẹ́ bẹ̀rẹ̀ súratul fatiha súratul alfatiha alkitab òní súra àkọ́kọ́ aláhàfẹ́lú tẹ̀síwì alhat lórí bí wọ́n ṣe tó Qur'an àti bí wọ́n ti kọ́ lẹ́lẹ̀. bàbá mi ká sọ̀rọ̀ nípa sísọ̀kalẹ̀ alukọ̀tán fati àkọlù kọ́kọ́ sọ̀kalẹ̀ tó ti fati àkọlù kọ́kọ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ púpọ̀ bẹ́ẹ̀ àmì jẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé a fẹ́ láti kó gbìyànjú díẹ̀ ìjọba dẹ́dàbá fún wa ṣe lórí ẹ̀ síwájú ìbátẹ́ àpọ̀lọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ eléyìí tí Al-Qur'an ti yàtọ̀ sí gbogbo táwọn ń pè ní kíra àbíwí ọlọ́run yẹn Al-Qur'an nìkan ni wọ́n sọ ìwúlò kọ́kọ́ sọ̀kalẹ̀ ìwúlò sọ̀kalẹ̀ sẹ́yìn kódà bó ló ti sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ẹgbàá wa fún àwọn abúlé ọ̀sán àfẹ́ bàbá bíi ọlọ́wà ánú ó ní kò sí àyà kan nínú àlùkò kan àti kó mọ ìgbà wo ló sọ̀kalẹ̀ àsìkò wo ló sọ̀kalẹ̀ wo ló ti sọ̀kalẹ̀ ó lóun fúnra rẹ̀ wọn nìkan ìkẹ́ àpọ̀lọ́ ìyọ́nú ọlọ́run fún máa bá ìkẹ́ àpọ̀lọ́ ọlọ́run fún máa bá nẹ́bọ̀ Muhammad ó lóun dúró tóun gba súrà sẹ́mìtì lẹ́mọ̀ nẹ́bọ̀ Muhammad bá ti lò wọ́n èèmọ̀ tí wọ́n bá yàtọ̀ sí wa ní wípé òun dàgbà ni òun àbànájì èyí ò kan báyìí tí ò tẹ́lẹ̀ mẹ́ pẹ̀lú àwọn láyé sẹ́rí kò ní ya à kò fẹ́ báwọn eléyìí tó yiri púpọ̀ wọ́n gbà lọ́wọ́ ẹni tọ́lọ́ ní kí sọ kalẹ̀ abẹ kó má sáà fi àwa náà nípa báwọn lórí dáadáa pé ó jẹ́ ká mọ̀ yìí pé wa tó tó ti yé wa wa tó wà ní sọ̀rọ̀ eléyìí أوائل وخمسة آيات في سورة العلق آية مرة تقول في سورة العلق اقرأ باسم ربك آية هاني تسمى تيجي في سورة الفاتحة sotí yẹn kaba wa dé lọ́la tó wa ní ẹ kíní kan kó náà sùn ẹlẹ́kìnrin ní ta gbọdọ̀ jẹ́ kó yẹ wa bó ti jẹ́ pé suratul alaq ayé àfọ̀n lọ kọ́kọ́ sọ̀kalẹ̀ ẹ wá wo dúró lọ dúró sí ìyẹn túmọ̀ sí pé àwọn olùmọ̀sọ̀ fún wa pé the compilation of the Quran bí wọ́n ṣe kókò á nìkan wọ́n rọ̀ tábà rẹ̀ fẹ́ tó tẹ̀lé bàbá rẹ̀ mú ọjà rẹ̀ ẹ̀ẹ́dà in a miraculous way torí pé tẹ́ bá padà ká súrà kó máa complete ara wọn lọ ní yóò sì máa tẹ̀léra wọn yóò máa bára wọn fún bíbá ìpè continuations ni wọn mutakamil watadakul wọn máa wọra wọn wọn dẹ̀ máa ṣiṣẹ́ tọ̀ kì ṣe pé ah, ọ̀rọ̀ yìí ó ti sọ rárá bẹ́ẹ̀ ni èyí tó bá sọ betul níbi kan tó gùn níbo mi yóò dégé mi yóò sì ní kúkúrú èyí tó bá lọ sùn kò mí mẹ́tọ́dù mi yóò lo mẹ́tọ́dù mi yóò dégé mi yóò sì jẹ́ kó yẹ wa bẹ́ẹ̀ ni kò sí sẹ́ńtì ní tẹ̀kárà ìyẹn ní repetition kò sínú àlùfáà kò sí tẹ̀kárà rárá tó abẹ́ aláàfin ìjọba máta yẹn sọ wa. súrọ́tù àlùfáà eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ tẹ̀rẹ̀tìmù kọ̀ọ̀án tó túmọ̀ sí pé súrà yìí àwọn olùmọ̀lọ́kọ́ tó bá tẹ̀lé sáà àwọn apákan náà àwọn olùmọ̀ ní ó tó àlá bìbòkítẹ́bì àlùwà ìyẹn ni pé ìtọ́sọ́nà wá ìlàtọ̀dọ̀ ọba dẹ́dà torí pé táyà kan bá sọ̀kalẹ̀ táyà méjì bá sọ̀kalẹ̀ tí mẹ́ta bá sọ̀kalẹ̀ àbí sóra kan sọ̀kalẹ̀ ànábì wa sọ fún àwọn kùtàbùlù wa yẹn bá ń kọ́ wá yẹn pé dọ́ọ̀à ayà tẹ̀kẹ́dà ìṣúra tẹ̀kẹ́dà ayà tó mọ̀ kà fún lálẹ́ àná lọ fi fún mi sóra tẹ̀lùbákọ́ra tó túmọ̀ sí pé ojú rẹ̀ wọ́n kó kùránì jọ lójú ayé lánàá ìdíṣẹ́ aláàánú sọ́wọ́tí tó túmọ̀ sí pé kìí ṣe pé ẹ bàtà mẹ́bí wa lọ tán ní ìgbẹ́bí ẹgbẹ̀rún ọdún kan làwọn kan wá dúdú rárá o ìyẹn ló fà á ní òfin rọrùn fún ìyẹn kan láti kó kọ kùránì tó kò sì rọrùn torí pé àpáàtì àwọn tó kọ́ lẹ̀lẹ̀ àwọn tó wá wá pọ̀ jáǹkiri rẹ nígbà tó dá kọ̀ rẹ́mọ̀ àsìkò Abubakar lọ́dún yàrá wà ní tí àbápẹ̀ fẹ́ kọ́kọ́ kọ̀ǹpáìlì kọ̀hán ìyẹn ni pé kó kojọ sínú ewé kan báyìí ojú ewé báyìí àbúmọ̀rò ti kí ni kò gbà nítorí bẹ́ẹ̀ fà á tó jẹ́ kí àbápẹ̀ sọ pé já kojọ ní pé òní gàdúrọ̀tì yàrá náà tí ọ̀pọ̀lọpọ̀ bí ní sẹ́mìtì náà wà fún fáàbù kọ̀hán tó wọ́n fún bẹ́ẹ̀ sẹ́mìtì náà wà fún fáàbù àbọ̀ àgbọ̀n ti kò rí ẹ gbogbo wọn ti wọn ní kíni wọn ní kọ́pì wọn ti pé yìí bọba ti pé kí wọn ó tó tó o la fi ba ní bàtà bá káwọn rí pé súrà tó wà mú rẹ ọgọ́rùn kan àti gbọ́ ọgọ́rùn kan àti ní àti òsì rárá bèbí àwọn pàṣẹ jáde pàṣẹ wá sọ pé rárá kódà tẹ bá rí àyà tó ti nfẹ́ padà rí i pé wọ́n kọ̀ sí àyà kan àwọn kan pàṣẹ àyà kan parí sórí ibì kan àwọn kan ní rárá kò parí ìtẹ̀lẹ̀ pamọ́ inú ẹ̀rí tẹ̀lẹ̀ pẹ̀lú suratul Fatiha suratul Fatiha àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ sábà sábà màsáni ẹ̀yìn sábà màsáni ẹ̀yìn méje wọ́n ní torí pé àyà rẹ̀ nílò méje. ولقد آتينا سبعا من المثاني kaba ní ká yọ bisimilayi kó bẹ́ẹ̀ ayé àmọ́ mẹ́fà ni àwọn olùmọ̀wá ní rárá bisimilayi nínú fásitì ayé tó dẹ̀jẹ̀ pé nínú àwọn súwà mi kì í ṣe kí ni ìṣe ayé ó kílẹ̀ ayé àmọ́ fásitì bisimilayi kí ni ló jẹ́ nínú fásitì à ìyẹn ló pàṣẹ jẹ́ wípé gbogbo àwọn èèyàn tó máa rò pa àwọn ìmọ̀ọ́mù kan wọ́n kà máa ń gbọ́ tó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bíi alhamdulilayi wọ́n pe bisimilayi fún òkàkà síta torí pé bisimilahi rahman ayatan ayatan ní suratul alfataha náà fi kéde kéde o fagbogbo alimasani nínú àwọn ọ̀sọ́tò alfatiha ń jẹ́ wọ́n yóò kọ́ọ̀lù là á alfatihatu alfatihatu lẹ́àmà fatihatu kìtàbí hapọ̀ torí pé wọ́n fi sí kùránì ní kíni ní ti kíkọ́ tàbá kọ́kọ́ sí ojú ewé àkọ́kọ́ kílà àkọ́kọ́ kàn fàáṣìá ìyẹn ni pé bá ṣe ní aláwàkùn fàáìlà náà wàbí àtúntàtàwò kìrọ àtúntàtàlà wọn tún pè ní fàáṣìá tó ní pé òun lànà bí bẹ̀rẹ̀ èyí ò lè bẹ̀rẹ̀ ẹ̀rọ tó kó wá ní olùwúwa lọ́ọ̀lù ara o kódà kòkòrò ká fàáṣìá lẹ́yìn fúlọ̀ ọ̀la fàáṣìá ní wọ́n yẹ ní o fi bẹ̀rẹ̀ wọ́n yóò kọ́ ọ́ bùlá àyẹ̀dọ̀ ọmọ ìkìtà ọmọ ìkìtà ìyá kìíní ìyá kìíra indal jumu'ur وقد ثبت عند الصحيح عند الصحيح عند الترمذي وصاعه عن ابي هريره رضي الله عنه قال قل الحمد لله رب العالمين قل الحمد لله رب العالمين فكان قل ام القران قل يا القران وانا قل كده torí pé súrátù fàtíà ó kójọ sínú àwọn màání alkọ̀hán ìjọ àwọn ìtumọ̀ alkọ̀hán ìjọ ọba dára torí pé tabani maani al-Qur'an al-Karim àárẹ̀kẹ́ min maqasid wa min mawdu'ati allati tanawalat ha al-Qur'an al-Karim jumi'at fi surat al-Fatiha minha al-i'tiqad wa minha al-ibadat wa minha al-akhlaq wa minha al gbogbo àwọn kan yìí níbẹ̀ bẹ́ẹ̀ ni surat al wọn náà tún bẹ́ẹ̀ ni àfọlá wọn náà tún bá tẹ̀lé كما جاء في الخبر الصحيح أن الله سبحانه وتعالى النبي صلى الله عليه وسلم قال قال الله سبحانه وتعالى الله بعدنا طريقه قسمت الصلاة بيني وبين أبي قسمت الصلاة إيه؟ صلاة بيني وبين أبي pé ọlọ́run ní mo pín ìrun láàrin mi àti bí àbẹ̀rù mi sẹ́mọ̀ tó bá dára sọ fún ìpín ẹ̀rù wá pé ìbádà lórí fàájì torí pé tí ẹrú bá sọ pé alhamdulillahi rabbil alamin wọn náà alákùnrin náà wọ́n tà lọ́kọ̀ pé nàìjíríà ni àbìbì ẹrú mi nígbìn ògbèjì tó yẹ. alrahman rahim yóò ní asùnà àlẹyà àbìbì mẹ́lìkì yẹ́wò ní bíi tó bá di pé èyí náà ìyáka náà àbìbì tó ìyáka wàlẹ̀ àbìbì náà sáà ìrẹ́ mọ́jọ̀mọ́nù láàrin ẹrú àtàlẹ́ àti àlá tó túmọ̀ sí pé pàṣẹ ẹ̀ka ayé àbẹ́ta àkọ́kọ́ tó ti yé yóò máa jẹ ẹ̀yìn ọlọ́run ayáyà tó wà láàrin rẹ̀ yóò máa jẹ mẹ́jẹ̀mú láàrin ọba dọ́gba kíkiri ẹlẹ́ẹ̀kẹrin karùn-ún ìkẹfà rẹ̀ tó wà ń bẹ̀ yóò máa jẹ ìbéèrè kẹrùfín bẹ láni omi òbí àlá tó ti kẹ́yà náà wọ́n mú owó kọ́ tó máa ń pe sọ́ọ̀tù fàájì àtòrí àsìkò wọ́n máa ń pè ní àbúkíyà kí láti àbúkíyà ìyẹn ní táàmù àti wáyé nìkan rọ̀kọ́ tó ń pè rọ̀kọ́ omi téèyàn ó fi kí ni téèyàn ó gbólóhùn ó ti yé bẹ̀tú bá ti ní pé àrùkíyà bìlà àyàtò kọ̀ọ̀ánìyà wà bìdù ààrùn màáfù àtàdúrà yóò kí ni ìrúkẹ́ àti ṣẹ̀rẹ̀yà eléyìí tó gbófin àwòkọ̀ kéèyàn náà rúgbó kéèyàn náà gbèdìdì kéèyàn náà gbèdìdì bó láti wá rí fún mi pè ní rúkìá òun ni pé níjọ́ kan táwọn sàhábà tí àbúkọ àìjẹ kó lè lu rọ́bì ọlọ́run àìjẹ tó wà láàrin wọn tí wọ́n rìnrìn àjò kan tó ti wọ́n wá dé abúlé kan wọ́n bẹ àwọn ará abúlé yẹn kí wọ́n gbà wọn lálejò fún ọ òsì ní aláwọn olùgbà lálejò ẹ máa gbé yín o àwọn bá sún fẹ́jẹ̀ nìkan ìgbà táwọn òfin lajú tó ìpẹ́ díẹ̀ nígbà tí ilẹ̀ sún wọ́n kàn gbáriwo láti inú abúlé yẹn àwọn àròkọ wọn ló bẹ̀rẹ̀ kàtàrí wa bá ń fẹ́ bá bọ̀ pé alimikun rọ́ọ̀kì alimikun rọ́ọ̀kì ìjà lílé nínú ní ẹni tó lè gba owó òjò tó lè ní gbólóhùn lẹ́tìrí pé àwọn èèyàn ti máa pa àwọn kan yẹn náà tẹ́lẹ̀ bẹ̀tì sinamu wa láti gba táwọn èèyàn máa ń ṣe tí ò da ìyẹn ni pé wọ́n pẹ̀lú tó lè ní nǹkan torí pé àwọn èèyàn ti máa ń bẹ ọlọ́run náà ṣáájú ká nàbẹ́ òdodo ní òdodo ní kìdìkì yẹn ó sọ pé ọkọ̀ kí n ká lọ pé ọkọ̀ ló ti kí ni lójú ara ara ọkọ̀ òní kọ́kọ́ tètè dé toró tó bẹ̀rẹ̀ àwọn ànábì ọlọ́run wọn ṣáájú ẹ̀sìn ló nígbà tí ọba adẹ́dà ní kàmẹ́bì mú òkú òláyé làwọn yẹn bẹ̀rẹ̀ kí ni bẹ̀rẹ̀ ń mú mú nígbà لا تذرون آلهتكم ولا تذرون ودا ولا سواع ولا يغوث ويعوق gbogbo akutu bẹ́ẹ̀ bá wọn jà nígbà tí ń wọn sọ́dọ̀ ọba àbẹdà ọkàn ṣoṣo àwọn èèyàn sọ pé ẹ má dààmú lóhùn ẹ má àti àti ìyẹn ní àwọn ní wíwá bá àwọn ọkọ̀ yẹn ó kọ àwọn ẹni rere tó kọ kílàkì àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ní làwọn ẹgbẹ́ ń pe àwọn ẹ̀dá lónìí tó wọn bẹ́ẹ̀ èsì ẹ̀dá ọya tó wọlé nígiri níbi ra ẹ̀dá ni àbẹ́dà kọ́ ni yẹ tó bẹ́ẹ̀ náà tó kọ́nà kẹsì lálágbára ìyẹn ò ká máa ká máa báwo ti ń àwọn ń gbà yẹn lọ òní wípé wá bá àwọn ó wá ní káwọn ò tó lè báyìí sí nǹkan kan àwọn ó gbẹ̀rẹ̀ àwọn oníjàlá tí wọ́n fẹ́ lo àdéhùn yẹn ní kò dẹ̀ fẹ́ rí bẹ́ẹ̀ ó di é torí pé ẹran yẹn wọ́n padà gbé délé lọ́ba àgbẹ̀bí sọ̀rọ̀ kan wà lọ́wọ́ sọ̀rọ̀ òyìnbá fẹ́ ló bẹ̀ ni pé tí àbúrò ilẹ̀ kọ́tẹ́lẹ̀ tó kà sí ẹni olórí wọn kéjò àbá kékeré níbẹ̀ yẹn sóra wo sóra tó lè fà á dáa sóra tó àlùfáà dáa tó ti ìgbà tí ó sọ bẹ́ẹ̀ tó ló bá nàbí làbẹ́bí pé talẹ́ ní tó fi mọ̀ ẹ́sẹ̀ bí anáhà rúkìá talẹ́ tó kò mọ̀ ẹ́sẹ̀ súrà tẹ̀fátà rúkìá ẹ wo táwọn ọmọ sọ. ìlú pàtó jẹ́ pé ń ta bùkátà lásìkò yìí téèyàn bá kó mú kàfáàtì àpẹẹmí sí nǹkan ṣe táàárẹ̀ mú oríṣiríṣi ìgbàgbọ́ rẹ̀ sọ́dọ̀ bá tó àwọn sọ̀hábà wọ́n fi fàdárì à kì í ṣe pé eh, ó wá sùn díẹ̀ díẹ̀ rárá nígbà tó kà á ti tán oró yẹn kúrò ó jáde kó fẹ̀ tán yányán ni bẹ̀tí ìmọ̀ni ìgbàgbọ́ ni ìgbára lọ́ba adẹ́dà ẹni bẹ́ẹ̀ ká fúlọ́tẹ̀ fàtí àwòkọ́ ní ti òka àgbélépọ̀ ká sọ́wọ́ o bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ni tó wúyọ ọtẹ lálẹ́ àná kò ní jẹ́ ni tó ní àsọ̀rọ̀ nínú lẹ́nu ọ̀nà ní rẹ̀ yóò jẹ́ pé pé yàtọ̀ wá kẹ́ yóò gbára lọ́lọ́ ntanyanya ṣùgbọ́n yẹn bá ti gbára lọ́lọ́ ntanyanya bẹ́ẹ̀ ló ti pàdé ọlọ́run kàmájà àtọ̀là ábà nínú àdéhùn kòrìsì ó lọ́ba abẹ́dà sọ wípé alìnà ẹ̀ńdà gbọ́ni abidu bí mo máa bẹ níbi èròǹgbà ẹrú mi sí ni èròǹgbà ẹrú mi sí ni tẹ́wọ́n bá ti rí pé wàhálà wọ́ ìfàlìyẹ́ta wà kẹ́yìn mú ta wà sí i ọlọ́run ní kíni ẹ̀mí tí ó bá gbára lé tó bá ní ọlọ́run rẹ ni mo gbára lé ọlọ́run ní bá ti kíni yóò bá mi níbi èròǹgbà rẹ sí ni so ibi láti mọ̀ ìpè sọ́wọ́ pẹ̀lú pàṣẹ à wọ́n mọ̀ ń pè ní àwòrán náà. ẹ jẹ́ ká fún ìdájọ́ ilé ẹ̀ pé ní ti pẹ̀lú sọ́wọ́ pẹ̀lú pàṣẹ à àtọ́fà pé sísun láì nínú rẹ̀ lọ́wọ́ àbí ẹ jẹ́ ká wá mú i pé sọ́wọ́ pẹ̀lú à nínú ọlá tó wà ń bẹ̀ ni pé rọ́kíyà ni nínú ọlá tó wà ń bẹ̀ ni pé umul kitab ni àbí nínú ọlá tó bẹ̀ fún mi pé téèyàn ìbákapá sí à nínú òsèkìlì ọ̀ràn èèyàn ní kéèyàn gbé ní ìhàn kàbáta kéèyàn bá gbàgbé pátíà nínú sùjúdù sáwí oṣèlérí ìgbé yóò ya kanṣu yóò ṣe ẹlẹgáwò kéré rákà yẹn yóò mú rákà náà wá yóò ṣẹlẹ̀ wá ṣe sùjúdù sáwí fẹsẹrẹ sáwí so nínú àwọn ọlá tí ó pẹ̀lú súrátù al-Fatiha náà. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين بسم الله بسم الله آية كان منه كنيوي منه القرآن افتتأ بها الصحابة كتاب الله báwọn sàbẹ̀ ti kọ́ nínú tẹ́lẹ̀ àwọn ọmọ pé ntọ́ba abẹ́rẹ́ àti bẹ̀rẹ̀ kí ni o bẹ̀rẹ̀ tába bá tába nínú súrọ́tò táwọ́bà ìyẹn bàrà súrọ́tò táwọ́bà súrọ́tò kọ̀ṣà súrọ́tò kọ́ọ̀bẹ́hà tó ti wú kọ́ súrọ́tò kí ni o súrọ́tò bàrà tó ń jẹ́ ní ń jẹ́ bàrà àtòkù ó nàjà sí ní súrátù táwọ́bà òun ni wípé apá kan náà àwọn olùmọ̀ sọ wípé súrátù táwọ́bà àti súrátù àǹfààní continuation ni ẹ̀ẹ́dẹ̀ rí fọ́rọ̀ tí ń bá bọ̀ ọ̀rọ̀ ogun tí ń bá bọ̀ ìrànlẹ́ kí ni ń bá lọ àwọn kan ní nọ́ọ̀dà láti lè fẹ́ ìdí súrà ẹ̀ sọ̀kalẹ̀ pẹ̀lú bí ìbínú ìdálẹ́ sọ̀kalẹ̀ torí wípé sọ̀rọ̀ téèyàn máa ń sọ tí máa ń bínú pé mo bọ́ pábọ́sẹ̀ kúrò lára rẹ̀ èyí kíyàn bẹ̀rẹ̀ there will not need a validation ẹ̀yẹ́ ìjọba bẹ́ẹ̀ kọ́lẹ́tà bínú síyàn ẹ̀ ní sọ pé màá di akọ yìí. èyí ló kéde kí ni yóò bẹ̀rẹ̀ <laughs> I'm writing this paper to live every hour so ah ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n yìí lágbára ó lè ní ẹ̀ lóo yóò kẹ́ bẹ̀rẹ̀ ni without any word salutation so tó gbé sọ àtúntò àtàwọn báyìí. Bismillahir Rahmanir Rahim tó ń bẹ nínú súrátù nàmlì tó fi jẹ́ méjì tiẹ̀ ìyẹn tọdúnlù àlà ànà kúlẹ̀lì wà ìlẹ́bi àwòrán lẹ́bi ànbíyá mẹ́lì ṣáàtì wà. ó túmọ̀ sí pé gbogbo àwọn ànábì ọlọ́run kọ́ ló ń ṣáájú jìbìrì rẹ̀ ti máa rántí wọn. ló túmọ̀ sí pé àtẹ́jú sí láì náà wọ́n ti bá bá nílò wọ́n ti bá sùlọ̀ náà nàlọ́ ìyẹn ló pàtó yẹ pé kò fẹ́ sí sọ́kù kan náà àwọn ànábì ọlọ́run tó gbájú tó ọgbó bá ní ìfà mẹ́bọ̀ àbẹ̀. ìyẹn ló fà á tí sòrè náà mẹ́bí ilé kọ sínú tíra tiẹ̀ tó dé ìnáwó. Adẹ́ni ní orúkọ yẹn ó ti wà tipẹ́, ó ti kí ni ó ti wà tipẹ́ tá a bá bẹ̀rẹ̀ ń sìn pẹ̀lú ọlá tó ń bẹ pẹ̀lú bísímìláì ìyẹn náà ṣe káì Allahu akbar ọlọ́run tó lò kó fún àwọn ẹ̀dá wa lò gbogbo kẹtẹ yẹn bá fẹ́ ṣe pẹ̀lú àṣeyọrí ó bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni orúkọ Allah bísímìláì anabi sallallahu alaihi wasallam gbogbo kẹlẹ tó bá fẹ́ ṣe ó bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni bísímìláì kódà tó ẹni ẹ̀fọ́ alìjáde ogún tí ìdókòwò òdodo tó bá fẹ́ tẹ̀lé yẹn wọlé yóò jáde kò ní lè tẹ̀lé yẹn wọlé pé ọ̀gọ́ ó ti tiẹ̀ náà ti ọlọ́ ó tún wá dákọ̀ ọlọ́run kó tiẹ̀ jẹun yóò lè lónìí kò sí ibùsùn kò tún wá tó jẹ torí pé ẹni kí ìyẹn ti bísímìlá torí pé ìtumọ̀ bísímì ó pé bísímì pẹ̀lú kí ni orúkọ báwo yẹn wọ́n bá ní báwo mùlá dáta ọba wò ní ti àná pé mò ń wá pẹ̀lú orúkọ rẹ̀ alẹ́ ìlà ẹ̀dúró máa bì ṣe ìhún ìlà àrùn wọ̀là orúkọ pépé tá a bá gba ìlà zúkìrà tí ń bẹ̀ kí là kẹ́sùn tá a bá dákọ orúkọ yẹn níbi nǹkan tó kéré yóò fi kí ni pọ̀ wàyí gba zúkìrà ń dà ń dà fáàbí fáàbí fáàbí bàbá bá kọ̀rẹ́ tó ẹ̀kọ́ tó lè yóò lè ìwọ̀ so bó kọ̀rẹ́ ṣe rí fún bisimilá pẹ̀lú orúkọ Allah ìtumọ̀ Allah ní al-mabud ẹni tàǹtẹ̀ wà wà áyàmù nọ́ọ̀bì ó sì jẹ́ òun nìkan lórúkọ kan tí ń signify Allah ẹni tàǹtẹ̀ òun nìkan lórúkọ gbogbo àwọn orúkọ tó kù pátápátá wọ́n ń ìròyìn kiri o Allah ẹ bá lọ wò ó gbàtí aláfààrà ta ló bá júwe ara rẹ̀ orúkọ yìí ló kọ́ ní kíni ìwé kọ́ tó síwájú ó ní àlọ́wù múrú ẹni tí kò sọ pé ara mẹ́rin múrú tó ti yé tó bá ti lẹ́ júwe ara rẹ̀ àlọ́wù lá ìlà àìláwù áàlì mọ̀lẹ́bẹ́ ìwà ṣàhádà wọ́n ní wúwa láyé ni wọ́n ní wá lè láyé àdìmá lè láyé oúnjẹ fún ọlọ́run àdìmá àwọn ọkọ̀ ní ìdòdòdò ajẹ́pẹ́ alámìyẹn òun ò ní jẹ́ aláwọ̀ ní jẹ́ tí ó máa jẹ́ òyìn tó kọ bí mo kọ lọ gbogbo kọ náà ní ìtókù yóò máa jẹ́ ìròyìn tó fi ní Allah subhanahu wa ta'ala ló bá jẹ kí ni tó bá jẹ láàárọ̀ yóò yẹ kẹrẹ nílẹ̀ òjòjú tó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala orúkọ yẹn àwọn tí wọ́n wà ṣáájú náà ń lè wọn ò ní tú ẹ̀rí pé tó ní sẹ̀sẹ̀ aláṣìṣe ó sọ pé ó ní elédù máa rì sẹ́wọ́n <laughs> kan ní kó tú ebù máa rì ọ̀rọ̀ méjì ti sọ̀rọ̀ kan. Èèkó dùdó kí mẹ́ta ní ọ̀yà ẹ̀rí kí tó kúló yẹn tẹ́bá ní àwọn èèyàn kún lọ gbọ́gbẹ́ àlọ́wù ibẹ̀ náà ti yọ àlọ́wù ọlọ́run tí náà kò tí wọlé tó tẹ́bà tí yóò láti ìmọ̀ túmọ̀ ti yọ ọ̀rọ̀ ẹ̀ ìtumọ̀ ni pé olóhùn ẹni tó ní nǹkan kọ́ ìdùnmáàmà rọ́pù olóhùn àlọ́run arahman sífàtò mọ̀bálágà lè rahman ẹni tí kẹ̀ẹ́ rẹ̀ gbòòrò ẹni tí kẹ̀ẹ́ rẹ̀ gbáyé ìwáfà àti ràmẹ́tòlú olùlàṣẹ ẹni tí kẹ̀ẹ́ rẹ̀ káyọ̀ gbogbo nǹkan àtàlùkà àjẹ tó fi dórí kẹfẹ́rí àtàlùkìtánù ìbá tó fi dórí ẹja nínú odò àtàdàwàbò gbogbo dábàá ti lọ ó ta àtàlùkà ṣàrà àwọn kẹ̀ẹ́rà ti rìn lọ aláwọ̀ gbogbo tó tó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala la yumihun wa in min shay'in illa yusabbihu bihamdi rabbih ولكن لا تفهمون تسبيحا ó ní kò sí kankan tó wọn bá aláàbá bí òjò fún sábà fún wọn lọ. Ar-Rahman Ar-Rahim arrahim òun ni ìtumọ̀ rahim sí rahman rahman kan náà méjèèjì o àmọ́ rahman dunya wal akhirah àbí àmọ́ tó bá lọ rahim ikhtisasu rahmatihi ìkẹ́ àdáyẹn méjìlí rahim ìkẹ́ kí láti lóbìnrin wà kánà bímú mìíràn rahima tẹ́tí wà kánà bímú mìíràn rahima ó jẹ́ oníkẹ́ ó bá ní múmi lálùkí àwọn ọlọ́ ó sì láwọn kẹ́kẹ́ tí mo bá fi kẹ́ múmi láyé ní ẹ̀dọ̀ tó dúdú nínú kẹ́kẹ́ mo fi kẹ́ múmi láyé oríkìrì àtùmáàní nàtàlùkọ́lù wọ̀rọ̀ àtùlùbà tọ́kàn yìí ó di kíni tí ó balẹ̀ torí pé ìbùjẹ́ ìkẹ́ ayé ìṣèlú owó ló wà níbi kíni ìfàyàbalẹ̀ ọkàn ẹlẹ́kẹ̀jì níbi zayyana ni zayyinu fi kulu mi mọ̀ wàhìí tọba adẹ́dà máa fi tẹ̀sọ́ sí ọkà owó àwọn olùgbàgbọ́ òdodo so ituma bisimilá ìyẹn ni pé wà á lórí ìrànlọ́wọ́ bíjísìmì yìí allah pẹ̀lú orúkọ rẹ̀ allah arahman abàbọ̀ ni ọba àjọkẹ́ ayé arahim ó ní ọba àtàkẹ́ ọ̀run tó yà kó wá ní alhamdu. alhamdulillahi rabbil alamin alhamdu ìtumọ̀ hamdu òní ọpẹ́ ìtumọ̀ kí ni ọpẹ́ tàbá wọ hamdu àti ṣúkúrù ó yàtọ̀ síra wọn a rí pé téèyàn bá ṣe kan fún wa téèyàn bá ṣe kan fún wa a rí kí ni a rí sọ pé hamdulillah kí làwọn àmì ṣúkúrù làálò wọ́n ní kí ló fà tá a fi ń lo ṣukuru tá a fi ní hamdulilayi torí pé hamdu ẹni tá a máa ń lò fún tá a ní Allah ó ní ká lónìí torí wípé òun lọ́ba tí ó ní ìdẹ̀ra láti ìpìlẹ̀ ẹni tó sọ̀rọ̀ fún àwọn lórí yẹn ọlọ́run tó fi ó gbé orí yẹn gbọ́wọ́ rẹ̀ ok hamdu àmọ́ ń lò tó bá ṣe nǹkan tó tẹ́ wa lọ́rùn tá a

in asọ́ọ̀bẹ̀hù dọ̀rọ̀ sọ́ọ̀bà àràbàkà ẹ̀rọ̀bà tọ́lọ̀ bá mú kádàrá ìnira bá mú mi kí ló fi sọ́ọ̀bà àrà yóò fi sùúrù bàkà nà ẹ̀rọ̀bà torí kó rí mú. wàá iná sọ́ọ̀bẹ̀hù tàrọ̀ òṣàkàrọ̀ bàkà nà ẹ̀rọ̀bà tọ́lọ̀ ọba adẹ́dàbà mú dùn ìdẹ̀rẹ̀ wá bá kí ló fi yóò dùn bẹ́ẹ̀ lọ́gbọ̀ọ́ wàlẹ́ yẹ kó na sáré kẹlẹ́ mọ́. ẹ ní ní kàtúkẹ́kẹ́ méjèèjì náà ní ọmọ tuntun pẹ́ àyàkótájọ ìjà sílẹ̀. mọ́mì ní ní yóò rí gbogbo kẹ́kẹ́kẹ́ bí oore ní yóò rí gbogbo kẹ́kẹ́kẹ́ bí oore. abẹ́ aláàkójọ kó mọ́tà fún wa ní ìfòsòfin àti àmàdájú rẹ̀ ọ̀kan náà ọmọ ìyá tí mo pàdé lẹ́nu ó sọ fún mi pé gbogbo ìgbà tọ́lọ́ bá ṣe nǹkan tó bá dùn mí fún mi ká mọ̀ pé ó fẹ́ ṣe tó ga fún mi. ẹ̀wòrò mú mu àpè á ah, ó ní gbogbo ọba tọ́lọ̀ ọba adẹ́dà bá pààyàn lẹ́kún tó bá ní kẹ́kọ́ wá ó fẹ́ dùn yàn lẹ́yìn rẹ̀ lẹ́kẹ́ lẹ́kọ́ kọjú òye kí bí náà ẹ wàá rí ọlọ́run ọba lọ́pẹ́ yẹ ọba alápàdúpẹ́ ọba toró wulẹ̀ ní sọ fún atẹ́lẹ̀ fún wo pa wa ó lẹ̀ tọ́jú bá lọ fún wa ó wà nígbà máa múra àwọn ọmọ rẹ pé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ pé ó gbẹ̀mí rẹ kúrò láyé ó lẹ̀ tó léyé ní ọpẹ́ mi fún àwọn torí kí làbúwá dúpẹ́ fọlọ́ sẹ́yìn bá ti wá pé kílómítà tó dúpẹ́ fún oye àwọn ìdẹ̀ra kan wà bẹ́ẹ̀ lè sọ pé ló ṣe tani ń fi atẹ́gùn kò sẹ́ni tó sọ pé lágbájá ni ẹ ògùn ni ẹ kìnnìkan ni rárá talẹ́ni tó kó ìka wa bó ṣe tó yìí ìka wa mò ń jẹ ẹ̀pà lédè Allahu Akbar mo á wo ẹ̀pà yẹn bí mo ṣe fẹ́ jẹ ẹ̀pà tó wà ní àkókò ni o ó yẹ mo á rò pé ó fún wa léyìn. èyí yẹn ó wá sí ní sáàdì àbùkù ni àbí pa àwọn àbùkù ni àbí yọ tó wà nù rẹ̀ báwo ló ti tó èyí yẹn tí o tó bá ti ní sàgàbù sàgàbù tí o ọ̀yà tó yẹ ju gbà ìbéèrè bá fẹ́ béèrè pé tí ẹran bá fẹ́ jẹ bàbá òun ló ti jẹ jẹ ẹran máa pa kí ló ń ṣe <laughs> owó kan máa ń lò papọ̀ ni tó ó dà kó dá ó pọ̀ sí kó ń dọ̀tí ó ṣe ṣe ó bẹ́ẹ̀ èèyàn èyí rí èyí ó yóò pa yóò wá yọ ojúlówó ojúmú ẹ̀ yóò àtàkùn yóò lè yóò dà bẹ́ẹ̀ wọ́n ilé ìdílé bẹ́ẹ̀ fún wa àwa ló ń dá a mú ojúlówó kò dákẹ́ ìrìn nítorí tiwa àwọn àkàlò ṣe kíni ló dà fún un oyè àkàlò yẹ ká dúpẹ́ yẹn fún yóò bá ní ìka tó bá tọ́ sí mú làwọn tó kí ni àtẹ́wọ́n ṣe ìka wo ló tọ́ sí mú ẹlẹ́rìí ẹ̀kọ́ kó fẹ́ràn mi kó tó kó wá mú àtàkà kó wá lórí ara ìka iná ló ti kíni ẹ̀ẹ́dẹ̀ ló mú ní oṣù kíni ló máa ṣe tó túmọ̀ sí pé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún wa tó yẹ ká gbà wípé òun nìkan náà ló ní ká rí kí tí ò bá sèyàn ló lówó láyé ìgbọ̀n náà dúpẹ́ fọlọ́ tó bá ti lówó láyé ìgbọ̀n náà dúpẹ́ fọlọ́ gbogbo òsè sí ìgbọ̀rọ̀ mọ̀ pé àlóhùn nìkan ló fi ní rọ́bí ọpẹ́ ní fún àwòrán ẹni táǹsìn ajẹ́ tó torí táǹsìn ó yẹ ká dúpẹ́ fún ó sì dì sáàbù ká dúpẹ́ fún torí pé kí ni rọ́bìlì ààrẹ ọba tí ń rí gbogbo àgbáńlá ayé ọba tí ń rí àwọn àgbáńlá ayé rọ́bù kò tẹ́tẹ̀ ní rọ́bù ní sọ́ọ́nù ẹni tó ní nǹkan ẹni tó ní kí ní nǹkan tó sì ní kápá rẹ̀ ẹ ká mú ẹ̀rí wá nu rọ́bù nù ayà kọ̀ọ̀kan tábàlọ́ tó súrọ́tù Yusuf ànábì Yusuf alayhi salam wàdákàlà sídìí náà. وضع على أصحابنا فتيان ما أو فتيان nígbà táwọn wọ ẹ lọ alẹ́ ìsàrà nígbà tí kótó ní pé yóò jáde àwọn ọ̀dọ́ méjì tí wọ́n ti jọ wẹ̀ wẹ̀ nǹkan sọ pé mo lálàá èyí tó lòun lálàá tó lòun fún òun fún òun lára tó lálàá tó fún ọba ńgbà tí wọ́n ń lọ Yusuf alayhi salam wọ́n sọ pé òkúrù ní tẹ̀sí tẹ̀sí ìra ọ̀sìn aláìsíta ti ti ṣe níbi àkìrí. wọ́n gbà tó lọ́wọ́ òkúrù ní rántí ní o ìgbà ọ̀dìkà lọ́dọ̀ ta lọ́dọ̀ ọba rọ́pù bẹ́ẹ̀ olówó rẹ̀ àjẹpọ̀ olówó wa àgbà olúbá ní ọ̀pọ̀ tábà ló rọ́pù fún yẹn ní wọ́n fi lo bàbá onílé ìdá wọ́n lè rọ́pù pẹ̀lú mẹ́sì ẹni tó nílé ibẹ̀ ní kóòtù náà máa ń sọ pé bàìlọ́ ibẹ̀ làwọn tí wọ́n mìsìntàpìtì báyìí ti mìsìntàpìtì rẹ̀ gbogbo bí tí jésù aláìsàlá tó ti lo rọ́pù tó ti lo rọ́pù fún jésù mo tí wọ́n rí bá sí ní kíni o my lord aṣáájú tó bọ́ ọmọ ń lo rọ́pò fún kíni aṣáájú ṣẹ̀tì ọmọ rọ́pò fún kíni aṣáájú aṣáájú kíni olówó ẹni olówó kíni olówó ẹni ẹkùn àwọn obìnrin obìnrin náà ń fi ọkọ rẹ̀ ní kíni lónìí olówó orí ìdí ẹrú lóbìnrin ni ìbùkún owó tó sọ bẹ̀rù owó orí rẹ̀ olówó orí ìdí ìyẹn gbólóhùn yẹn jẹ́ gbólóhùn àkànlé obìnrin lè lò fún ta ní ìdàlù rẹ̀ tó tọrọ mọ tó tún ọ̀sẹ̀ yìí ẹ̀dá lọ fún ọ̀sẹ̀ Yusuf náà yìí nígbà tí wọ́n àdánwò tó kà rẹ́bí Yusuf tó gbé dẹ́wọ̀n òun ni wípé ìyàwó ọ̀gá rẹ̀ pè é láti wá sẹ́bàjẹ́ pẹ̀lú òun níbi tí wọ́n ti ṣe pàǹpà. Ìjọba ọ̀gá ọ̀gá ọ̀gá wàtàbà ọ̀gbà níbi tí Yusuf ti ń pa lọ àwọn méjèèjì wọn lépa ara wọn tó wá bó lọ lọ níbi tó ti alifaya sèyídà ládà nígbà tí wọ́n wẹ̀yìn lẹ̀kọ́ alifaya sèyídà lẹ́yìn lẹ̀kọ́ ẹni sèyídà olówó olówó ó yà wà lọ ó yẹ kó ní wà alifaya. zawuda ha ladada zawuda ọkọ kò wá lò ní ọkọ kálí mẹ́rin kò sí ọkọ wa sọmọ wa lò rọ́bù mẹ́rin fún ọkọ ìyẹn ìtumọ̀ pé òun ló bẹ́ẹ̀ ni olówó aláṣẹ ajẹ́pẹ́ aláṣẹ wa ní kíni rọ́bù nígbà tó wá ní rọ́bù alẹ́mí alẹ́mí jamu alamu kingdom kílàdé kingdom òun náà pè alamu àgbáyé ẹ̀rí kí bá wọn sọ pé ayé pé mélòó wọ́n lè gbé pé báwo ni ayé ti gbà ìbò ní ayé ti gbà ó bẹ̀ ti gbà lóòótọ́ ó pé bá bẹ̀tẹ̀ ayé tí yóò bá ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ rújú mọ́ wọn lọ́wọ́ ẹyọ kan náà ló kà rújú mọ́ wọn lọ́wọ́ kí ẹ rí tó rújú mọ́ wọn lọ́wọ́ òun náà ni alamul arwa àbí alamul ṣayàfi àgbáyé àwọn ẹni bú tàbí ká sọ pé àgbáyé kejì àwọn ẹni bú àwọn àlejò ala jù yẹn lọ àgbáyé jù yẹn lọ ó ju ẹyọ kan sọ yẹn lọ ó pé gba yẹn tó ló pé gba pé èdè ẹni bẹ́ẹ̀ ni ló a ní alámúdá àgbáyé àwọn ẹja tí lò nínú kiri lò náà ti wọn lọ wọn sáyé wọn lọ kan wọn ò <laughs> tó wọn aláwòlá àwa àwọn kan bẹ lórí òfurufú káàkiri ẹ̀yìn wọ́n ti sẹ̀ ní wọn lọ bẹ́ẹ̀ tó ti àwọn alámùlá àyàwá àgbáyé àwọn kí ni àwọn ẹranko àwọn ni alámùlá jí àgbáyé wo àwọn àlejò àwọn náà ní àgbáyé kan pé gbogbo táǹsì àwọn náà ń ṣe ọkùnrin wà mọ́ wọn obìnrin wà mọ́ wọn ó jíù wà mọ́ wọn kírísítẹ̀ wà mọ́ wọn. oníṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀nu wọn mùsùlùmí gbogbo ìran téèyàn máa ń kà gbogbo báwa náà ṣe máa kọ́lé rẹ̀ náà máa kọ́lé báwa náà ṣe máa ń jẹun náà máa náà máa ń jẹun ni ẹ alámùú ọba da wa ni gbogbo alámùú yẹn pátápátá o ẹgbàá wípé ẹni tó ní olóògì rọ́bùkùn àlẹ́ Allah subhanahu wa ta'ala olóńsọ̀ sẹ́yìn gbogbo wọn rọ́bùkùn àlẹ́ ní olóńpòváìdì fún wọn fún wọn oṣù ló ajẹ́pẹ́ ẹni tó yẹ ká máa dúpẹ́ fún pé á ọlọ́run ọmọ sẹ́wọ̀n ẹ jẹ́ ká lọ álámù kan. àwọn álámù kan wà sílé pé ọba dá wọn bó ṣe sí aláǹtakùn ṣé ẹ mọ̀ pé akọ rẹ̀ wà àbójú wa òun náà bẹ́ẹ̀ máa ń lé ẹyin ó máa ń yé ẹyin sòtùkọ́sì kò ní yé ẹyin tí ìbàjẹ́ pé akọ ti kí ni àbọ̀gùn èèmọ̀ tí ń lẹ́nu alábẹ̀lẹ̀ àkàdù èèmọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé akọ tó bá gun abo aláǹtakùn abo yẹn náà pa òun yóò fọwọ́ pa yóò fọ hàn jẹ ẹ̀rí tó lágbára ẹ́ bẹ́ẹ̀ sọ̀tọ̀ yóò pa ọmọ apá ni akọ tó bá ti lè dùn àwọn apá ni ẹ yóò hàn jẹ ìlú náà ibẹ̀ náà bẹ̀ ni ó lé ẹ̀ẹ́dì ó wá kú báwo ló ti sí ìdí àwọn ọmọ yẹn ó wá lè pa kalẹ̀ báwọn fún gbà tó pẹ́ tí títí bá wọn kọjá lọ yóò ti kí ni nẹ́ẹ̀tì ó mú tí nẹ́ẹ̀tì bá wọn mú ìbéèrè bẹ́ẹ̀ abẹ́rẹ́ ti pé sí. Eh, aláǹtakùn ó lè jẹ èsì mélòó ló ń jọ tó bẹ́ẹ̀ jẹ èsì kò ní tó bẹ́ẹ̀ jẹ lára èsì bẹ́ẹ̀ náà tó bẹ́ẹ̀ jẹ lára ẹ̀ ó kàfẹ́ sọ́ọ̀kì omi ààrẹ omi ààrẹ tó bá ti à ń jẹ báyìí ó ti nà bí ó lè fi ọ̀pá bọ̀ la tó lè kéde yóò kàn fọ omi ààrẹ omi láfa ló ti jẹ ibẹ̀ láti mọ̀ wípé àdéhùn ẹni tó máa ń ta nẹ́ẹ̀tì abo aláǹtakùn ní ta nẹ́ẹ̀tì ti sakọ́ bùlátìrì ó ní masalu lẹ́dínà. ó lápẹ̀jú àwọn tí wọ́n sìn mí tó yàtọ̀ sọ́lọ́ tí wọ́n láwọn sìn ìṣẹ̀sìn tó yàtọ̀ sí Allah nìkan kàmásáré ó lọ́pọ̀ àwọn ọ̀dọ́ wọn ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àǹkàbí yọ̀rọ̀ aláǹfà kọ̀ọ̀rọ̀ wọn ṣe yé o. ìtàkàzá ìtàkàzá. Muhammed torí pé abo aláǹta kò ní máa kọ́lé tó bá ti kọ́lé yóò lé ọkọ̀ jáde tàbí tó padà ọkọ̀ tí wàá ti fẹ́ kú lọ́dọ̀ aláǹta kó má ti kéde àwa náà ẹ̀jẹ̀ àtọ́ra wa dáadáa o obìnrin máa fẹ́ gbalé lọ́wọ́ èèyàn ni o ọlọ́mọ ti wọ lálàǹta kọ́ tòun ìwà bẹ̀ wà fún wa náà tí ò fẹ́ jọra wọn náà múra gbogbo ìtẹ̀ ní ayé èèyàn èèyàn ti mo tún mọ̀ sọ wípé ọlọ́run jẹ́ fún wa ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ni ẹ̀sìn wa ní ìyẹn ní pé ti sùn wá débi kan tá a ti dé yàn kan ẹ̀yìn wà débi ni ẹ̀ máa lọ. Nínú ìròyìn Allah subhanahu wa ta'ala ní Ar-Rahman, orí tí ọkùnrin lè jẹ́ òun ni kò jẹ́ olùsẹ́lọ́wọ́. kó fi irú orí lásán kan kó tẹ̀ jẹ́ olùsìn náà ká àmọ́ rẹ̀ wá jẹ́ kí olùsìn náà orí ló lè jẹ́ nìyẹn tí o bá ti lè náà yóò kàn sí kí mo yóò bí bí kò wá wá kárakára. Eh, àti ìjẹun ìfẹ́sẹ̀ owó ìjẹun ẹ̀rọ aláìsí wálé ìwẹ̀rẹ̀ wà wálé ìwẹ̀rẹ̀ kú wálé ìwẹ̀rẹ̀ ta wálé ìwẹ̀rẹ̀ alẹ̀ wálé ìwẹ̀rẹ̀ owó wálé ìwẹ̀rẹ̀ ata wálé ìwẹ̀rẹ̀ àwà ọba bá bá bẹ oníkiri àwà ọba tí máa pèsè àwà ni ọba tí ó wà gba ẹni tó jẹ ẹni tó kẹyìn àtẹni tó ṣáájú ẹni tó sàlàkẹjọ àlùkí àmọjọ àwà ni rahma yẹn Allah subhanahu wa ta'ala wọ́n ní kálàkọ̀ lọ́wọ́ ní àbá rahma ọba adẹ́dà dá ọgọ́rùn-ún ìkẹ́ ló dá ọgọ́rùn-ún àmọ́ ah, tó dé àmọ́ ní ọgọ́rùn-ún ìkẹ́ tó dá níjọ́ tí wọ́n ti ń kí ayé ọyọ̀ kan nílò <laughs> níjọ́ tí ti ń ayé kí ló dé bá dé ibi tí àwọn ẹ̀ ń lọlá lórí rẹ̀ ẹ̀ ní ah ọlọ́run àwọn èèyàn lórí rẹ̀ ráṣà kan náà ní ti ń kílàkì ọdún kan tí a travel àwa gba Oman Oman la gba àní transit ní Oman so bá ti wá débẹ̀ àwa dé transit inú airport ní o àwọn kan tẹ wá máa wá dé àwa fẹ́ kí wọn nínú mọ́tàkì wà nínú transit yẹn kí lábẹ́ mú bẹ̀ ní wípé àwọn kan wà ah, ah, ibi ìṣẹ̀ tí wá dọ̀ tí ó ti mọ́ jù àwọn ẹ̀rẹ́kùn owó bá fi ẹ̀wà san sí àwọn ẹni òjò àmì ìṣiṣẹ́ kẹta ni ẹ wọ kan nígbà tí transit bá rí lẹ́yìn tí mọ́tíláṣí bá rí lẹ́yìn ẹ rò pé jọ yẹn bá a débẹ̀ ni wọ́n fẹ̀sẹ̀ tẹ́ kí ni wọ́n ti tẹ̀ wọ́n ìjọ yẹn ni wọ́n fẹ̀sẹ̀ fi àwọn tọ́lẹ́tì wọn kò dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n mójú tó ni ẹbẹ o èyí tutọ́ kalẹ̀ fún mi àti ọjẹ a a ibi ìdí àti ọjẹ a sẹlẹ ọjà tó ti gbẹmí náà tó ní wọn sọ kání kẹ àwọn ilé yìí kálọ ní bẹ́ẹ̀ kẹ ọlọ ránù tó wá dojú àlè fìyà rán tó bá wá lóra wá ní tó bá dàgbé fìyà rán Ọlọ́run ó lò mẹtí mẹ ẹ̀dá kó tó bá lọ mẹtí mẹ kó ló fèrè lọ́nà ajẹ́rí pé gbogbo ẹni tọ́ba abẹ́ bàbá ní kó pàdánù kéjọ́ ìyánu wàkọ́dé kọ̀síra òṣùrọ̀ irú ẹni yẹn ló sókù pátápátá àwọn ènìyàn ah, á kárùkù mo tó pé ọwọ́ ara yọ kan tẹnu àà ah, kò lè dá fún ọmọ wọ́n ní wọ́n ń ju ọmọ ilẹ̀ báyìí ọwọ́ àyíká ìfọwọ́ rẹ̀ pariwo orí wọ́n ń ju báyìí ṣètò mọ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́tí ó kàn ó jẹ́ tí o sẹni tí ọ rí kankan bẹ́ẹ̀ lọ́rọ̀ lánàá tó àjá mi ṣe ibi tí wọn àmọ wọn pọ̀ dé lálẹ́ kìí àmọ Ọlọ́run tó ti yé ta wà á àwọn kan bẹ wọn ò ní rí ẹ̀yìn Ọlọ́run dẹbẹ lo rámà rẹ ta ẹ jẹ ká mú àpèjú yìí kan ẹni tí ó wọ inú ó àdìsẹ́ méjì ni ẹ̀jẹ̀ kọ́kọ́ kàkan ó ní tó wá ní ọlọ́ba dẹ́dà wá ní mo ti forí ní ọ̀ mo já sí rẹ̀ ó yá máa wà lè dáná lọ máa dé kíni máa wà lè dáná lọ wọ́n tó bá wà lè dáná yẹn lọ tó bá bẹ́ẹ̀ wà lè dáná tó wá rí táwọn yẹn bí mi wọ́n lẹ́ẹ̀kan tó máa sọ mi wọ́n ní ìwà padà pé yàrá ìrẹ́ ọlọ́run làkọ̀dọ̀ àkàdà kó lè dàkẹ́ àwọn èèyàn ti kí nígbà tí yẹn fẹ́ wọ òtẹ́ẹ̀lì tó wá rí gbogbo òtẹ́ẹ̀lì wọn wá wo tó ń kọ́kọ́rọ́ sí wo wá ti fúl ṣé mo wà ní o kò sí space mọ́ bóyá kẹ́ pàmò lọ́dà òtẹ́ yóò àgbọ̀ ọba àdúrà kan àwọn yẹn ti mú gbogbo àyè tán ọba kan bò níta ayé ọlọ́run tó ń fẹ́ lóra lọ́wọ́ wọn lọ́ba wà ní kó rántí ta ọlọ́lá ayé wo ló mọ̀ kó ló rántí gbà tó wà láyé tó ló ń tó lọ́lá jù láyé tó a bá ti kòtò ẹ̀ka làánù sí Dangote làánù sí Dangote làánù sí wíyá bàá ẹ̀mẹ́jọ àgbà gbé o in eighties kò sẹ́sẹ́ jẹ́ Dangote o nineteen kò sẹ́sẹ́ jẹ́ kíni ajẹ́ wípé bàbá bàbá fún táàkì oníṣìkí ni olùmọ̀jẹ̀ ẹ̀sẹ̀ Dangote bọ́lá ọ̀jọ̀ máa ń ṣe nù lásìkò kan ìta kàrà bíi.

so yóò wá wò pé mo mo rántí ọlọ́lá kan sọ pé rántí ọlọ́lá kan láyé yóò lè fàlàkà bí aṣín àbúfàlẹ̀ ha ìlọ́po ọlá tó rántí láyé ìlọ́po rẹ̀ mẹ́wàá méje tẹ̀ máa ń dàgbà. Oya bẹ́ẹ̀ bá mẹ́rin lọ́pọ̀ owó tí Dangote ní láyé ẹ̀dáwó tó lè fi ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́pọ̀ rẹ̀ lẹ́lò mo ń gbọ́ three point five billion dollar lónìí wọ́n ní lóun fẹ́ fi one third rẹ̀ òun fẹ́ fi kí ni òun fẹ́ fi ṣe dání one third owó that is one point kìnnìkan billion dollar one point one kìnnìkan billion dollars ló ẹgbẹ́ ṣe dání sí òun àtàwọn ọmọ rẹ̀ àti àwọn ẹ̀rọ yìí wọ́n ti kọ̀ọ̀kú mọ̀mí nínú ọlọ́run kò pín orí tó dáa kọpẹ kàwa náà èmi ò sọ pé mo tọrọ irú owó Dangote àmọ́ mo tọrọ ọlá àti àríyìnbí láti kí ni látọ̀dọ̀ rẹ̀ tọ́ba aláǹkà máa tọrọ mi má tọrọ irú owó ẹ̀dá kan ọlá ẹ̀dá kan ọlá láti ọ̀dọ̀ rẹ̀ tó ti yé pépé tú tèlmúníkà dàda bìyẹ́díkàlì fàyè yìí o ìnáka àlẹ́ olùṣẹ́ yìí ọ̀sẹ̀ ó lè sọ láti ń fi Dangote lọ́nà owó masha Allah pàtàlà bí àbí kò sí tí o lè débi ní arahim ẹdí ka ìwáyà kíkà lè ju ọlọ́dọ̀ ti lọ lórí rahim yẹn wọn lára kò ní kan wọn mú jáde nínú iná tó wà ní ọba abẹ́bà ìkẹ́ rẹ jù máa ń lọ kó tó ń sọ lọ́dọ̀ yìí ní dákùn ẹ̀dọ́ ń jáde nínú iná ọba abẹ́bà ti lọ wọ́n tó bá jáde ní ìran lónìí ah alhamdulilayi o má ti pẹ́ tó ní Allah subhanahu wa ta'ala ah, mo mú àwọn kan lọ́ọ̀kan kan tí ẹ̀ jẹ́ kí n ṣe kí ni kí n kàn sún mẹ́nu ọ̀nà tó ń tẹ́kẹ̀ rẹ ti kí ni ó ń di ìbáyìí lọ ọlọ́dà ah, ẹ̀sùn ẹrù ẹrù mi náà tó ti ní ẹ̀sùn ẹrù mi náà bọ̀. ẹnu bá tó náà lọ́nà bá ọlọ́run mò ń wò wọn kò fẹ́ sún mẹ́nu géètì gẹ́gẹ́ kí ṣe kí ni ìmọ̀ àwò wọn torí pé ojú la òórùn tí mo gbọ́ mo ń ráàyè bọ̀ dáadáa mo fẹ́ fà á kí ni ó ti yẹ wọn ní kó bá géètì tó sún ọ̀nà títí ń gba atẹ́gùn tó dáa yóò dà á ọlọ́run ìkẹ́ rẹ jù báyìí lọ kò sẹ́ni tí ó bí ọ tí n bá tẹ wà lùdẹ́mẹ̀ yìí gẹ́gẹ́gẹ́ <laughs> ọba adẹ́rà ni ẹrú mi gbẹ̀ pé bóde mi mo ní ẹ̀mú sí lọ́la mo sì ní kàbá ẹ̀mú ẹrú mi wà lùdẹ́mẹ̀ gbèsè ni kí ni nínú orúkọ tá a lè fi bẹ òun náà ni kí ni wà ó wà ara àmú rọrùn àlànà àrọ̀hìn nínú orúkọ tó bá dẹ́gbàá tí mo ń yára ẹ̀rí pé olóma ń lò tó bá ti ní ìnáwó wàlgàfúrú ló máa ń sábà tí ń náwó kò sọ pé ìnáwó wàlgàfúrú rà rárá torí ní kí ó lè lò ó tí ń bá forí dè tán ó lè gbìn àgẹ̀. abẹ́ aláàkójọ kó má bàa rí nǹkan àkójọ kó tí a bá tó wà tó pàtàkì ẹ̀wọ́n bẹ̀rẹ̀ torí àwọn ọ̀dùnmọ́ta ṣe lórí ẹ̀ ló jẹ́ kí apẹ́ bá wọn àmọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ọba aláàbà ká jíjọ́ mẹ́jọ lọ àmọ́ tẹ̀síwájú lórí súratu al-Fatiha ẹ̀mẹ́jọ ká bàyẹ̀ pé súra kan tí gbogbo ọ̀gbọ́rọ̀ mọ́mọ́ téèyàn bá kírun tí ò bá ka fàáfíà yàtọ̀ sẹ́ni tí kírun lẹ́yìn ìmáàmù tàbátìjọ́ náà àṣùbà àmọ́ ní tó kù ìyẹn gbọ́dọ̀ káàkiri ní ìgbọ̀n pàṣípọ̀tọ̀ pàṣà ìyẹn ti gbọ́dọ̀ máa kà dáadáa àbí aláàkójọ kó mọ́ta ìyọnu sọ àkójọ káàkiri ní kájú báyìí káàkiri bá tó yẹ tó wà náà kó dẹ̀jọ́ kó wúlò fún aláyà sí lálẹ́ kẹrin láì fi méjì lọ́rọ́ sọ̀rọ̀ hàn kàlà mi hàn mi. جزاكم الله